بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí atọ́rọ ike àti gẹ̀ fún àlejò Muhammad tí ọlọ́ba tí ó kẹ́ kí ó ati àtàwọn ará àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò fi wá ọmọ Islam tó jẹ́ wípé tẹ̀síìrì tí a ń ní àyè míì tó bá di àsìkò ìdíkàbù báyìí kágbìyànjú bá ṣe lágbára mọ́ láti sọ ya. rẹ̀ fún àwọn ènìyàn. a ti sọ̀rọ̀ nípa àtàwùd níbi ọdún mélòó kan sẹ́yìn ọ̀dọ́ náà kó ibi ṣe ìgbọ́n sọ̀rọ̀ pọ̀ nípa ìyẹn níbi orin ètò ká asọ̀rọ̀ nípa alihamdulilá léṣe asọ̀rọ̀ pa rabbil alamin. lọ́dún yìí ọlọ́pẹ́ ká sọ̀rọ̀ nípa Ar-Rahman Ar-Rahim. kọ́nà jẹ́ kí ó lò fún wa kọ́mọ́sí ìbàlẹ́jọ́ ọdún fún wa láti yá wọn tó bá ti dìbò náà bá lò rẹ̀. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ márùnléní ogún làsọ lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ ó ní pé kí nìdí abájọ tọ́lọ̀ sọ pé Ar-Rahman Ar-Rahim lẹ́yìn ìgbà tó sọ pé alhamdulillahi rabbil alamin nínú Suratul Fatiha. ọlọ́ọ̀bá ní alihamdulilayi rabbil alamin gbogbo ìpátá ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ẹ ń ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà nínú ìtọ́jú tọ́lọ̀bá àdéjọ́lá tó ń ṣe fún ẹ̀dá ìwádìí tọ́ka sí oní aláàánú ni lẹ́yìn ilé ìlànà sí agbẹ́rin kejì ibi arahman rahim ọjọ́ orúkọ méjì nínú orúkọ ọlọ́run ọba àlejò ọlá bàbá fẹ́ mọ orúkọ ọlọ́run àmọ́ mọ̀lẹ́tara tíra ọlọ́run ṣe kọ̀ áàlì àti nítorí rẹ̀ nínú àdìgbà nínú ọ̀sán ọ̀la àyọ̀sán dà. fún gbọ́ fúnra wa pẹ̀lú agbárí kásọ ìjọ ọkùnrin ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni àdìsí kan bá lẹ àbí ìdí òun fẹsẹ̀ nílẹ̀ àdìkù káàtà sí ìgbà tẹ́lẹ̀díà àdìkù káàtà sí ìgbà islamic education àìbí ṣe ìdájọ́ àìbí ṣẹ̀yìn pàtàkì jùlọ níbi orúkọ ọlọ́run tó ṣe ibi ìmọ̀ ọ̀pọ̀ ní àfi tó lọ́n bá sọ fún wa pa rẹ̀ nìkan. na ìlàgbọ́dọ̀ gbàrà lé ọ àwọn onímọ̀tò lórí bí ibo ọkọ ọlọ́dẹ ni Ar-Rahman Ar-Rahim agbára ẹlẹ́gbẹ̀ta onáni ní ìdígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run tí Ar-Rahman Ar-Rahim kan si gbàgbé wa fẹ́ pé bàbá àmàlù ìmáà àwọn ìlú gbàgbọ́ aṣojú àìmáàlù ìlà. nínú ìfọ̀síwọ́wọ́ rẹ̀ oní ẹ̀dá ni ìmáàlù bí aṣọ ìlà ní àlùfọ́sùnà ọ̀ṣẹ̀bá ìlúlá. káyí gbàgbọ́ sí orúkọ ọlọ́run ó kọ sí pé ọjọ́ orúkọ tó dógò ló pa dídá orúkọ tó rẹwà. ká sì sí àwọn ìròyìn ọlọ́run.

ó sì ṣe àánú wọ́n yóò sí àjọ mbẹ́ àwọn kan sọ pé rárá ìyàtọ̀ díẹ̀ mbẹ́mbẹ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ sọ pé ìyàtọ̀ mbẹ́mbẹ́ ọ̀mbẹ́ ni wọ́n sọ pé arahman ìlókè gbòǹgbòdò arahim lọ nítorí ó ń ka ara ti mbẹ́mbẹ́ ó lé kújọ rahim lọ وزيادة المبنى تدل على زيادة المعنى

ọlọ́run sọ fún àwọn ọ̀rọ̀ àìpé wà rahmatī wasi'at kulla shay. àánú ìní ọlọ́run kò sí nǹkan tó yọ ọ́ lè fi ọ̀gá yẹ nínú ẹ̀dá ọlọ́run. ajẹ́pẹ́lẹ́ ìtumọ̀ ti aláàánú fún àwọn ọmọ mi ní òdodo. níbi ayé àánú ọlọ́ọ̀ká gbogbo gan pátápátá ṣùgbọ́n sábàdà ìkìyàmà ẹni tó lẹ́tọ̀ọ́ sí àánú nìkan lọ́nà ọ̀sẹ̀ àlọ́mọ́ oná làwọn mú mi àwọn káàdì ìlú wọn sí àánú ọlọ́run fi lọ fún ayé ó sì lọ fún ọlọ́run àlejò ọlá máa ń nínú àwọn tó ń bẹ ní ìlú wọn yàtọ̀ síra wọn wọn bẹ ní wọn tó sọ pé arahman wọn tọ́ka lórí ìsọ́ọ̀bù lọ́ọ̀lì tààlà lè ṣe bàtà rahman ibi ọlọ́ọ̀ba ó ní ìròyìn àánú láti tilẹ̀ ṣùgbọ́n arahim òní ló ń lẹ́gbàá tó ti ní ìròyìn àánú yẹn ọba ń ṣe àánú náà ọ̀tọ̀ ibi ìlú ìròyìn kan ọ̀tọ̀ ibi ìlú wa mọ̀ sí. ọlọ́ọ̀bà àdìsọ́lá omi rahman ẹ̀kú sí ibi aláàbò ni nínú ìròyìn ẹ̀. ó sì jẹ́ rahim ọwọ́ ń ṣe àánú náà fún àwọn ẹ̀dá rẹ̀. torí ẹ̀ ń gbẹ́jọ́ gbàdúrà ní ara rẹ̀ lẹ́yìn ìwà tọ́jà ilé ayé tọ́jà sọ́mà tọ́jà ilẹ̀ ọ̀sọ̀ igi arahmani arahamanu alalaari sawa ọlọ́ọ̀bá aláàánú ọwọ́ lórí àga ọlá rẹ̀ olùsọ fún wa bá nàbí mìíràn rọ̀kìmà ọlọ́ọ̀bá di aláàánú fún àwọn mọ́mìlì òdodo. nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ láti sọ wípé àánú yìí ọbẹ̀ fún ọlọ́run nínú ọgbọ́n rẹ̀ náà sì ni Ar-Rahman Ar-Rahim agbọ́n yẹn lẹ́ka wọn onígbà àbẹ̀lẹ̀ ìtàkùnbí omi nípa ṣèbá agbọ́dọ̀ sọ apá wọn yẹn lọ́tọ́ pé nínú ìròyìn ọlọ́run wọn máa àbò. fáàlù rẹ̀ ní arahman ó pè rẹ̀ ní rafi ó túmọ̀ sí pé ó ni sífàtò rahman ọlọ́run yóò ní àánú àwọn èèyàn kan bẹ nínú mùsùlùmí àti wọn nínú àwọn islamic sects àwọn kíláàpù islamiyà tó ṣe é pé wọn ò nígbàgbọ́ sí pé àánú bẹ bọ́lọ̀ àwọn kan bẹ kí ẹ ń gbé lọ tán yáyá. èsì sáàánú bá nìkan gbogbo yorùbá làwọn fi ẹ̀ka bò wọ́n ní torí pé ọlọ́ọ̀bà àlejò ọlámbẹ kò sí ìgbẹ̀dọ̀ tó ṣáájú ẹ̀. nígbà tá a bá tó wá sọ pé omi rahman ọ̀nà rahim ọ̀nà rahu ọ̀nà wahab ọ̀nà alaziz tàájú olùkúrò náà nìyẹn. nítorí ń bẹ láti yóò nìyẹn. ṣùgbọ́n ìdáàbò ilẹ̀ fọlọ́ ní bí ọlọ́run bá jẹ́ Allah ọlọ́run bá àdéjọ ọlá lẹ́yìn ìgbà náà ọwọ́ sàn yẹn lẹ́sàn irú àwọn ọmọ yìí so àwọn yẹn jẹ́ wọn ìfẹ́ sílà kí wọ́n kápò sípàpọ̀ sípàpọ̀ ọlọ́run lòyìn ọlọ́run àwọn yẹn ti ṣìnà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn mí bẹ́ẹ̀ tó wọ́n ní sípàpọ̀ yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìrádẹ́ pé kìí ṣe gbọ́dọ̀ ń bí aláàánú ṣùgbọ́n ó lè sèyàn lẹ́sàn àánú a òfin yìí pé àánú lélẹ̀ bẹ́ẹ̀ náà làwọn òyìn míì náà táwọn ń túmọ̀ rẹ̀ sí nǹkan míì ìyẹn àánú nínú ìdè lágbáwá kódà nínú ìdè yorùbá náà oná ìkọkàn ọ̀rọ̀ sí ẹnì kejì láti di pé ọ̀rọ̀ yẹn kéèyàn wá sàánú ẹ kéèyàn ṣe sí i. àwọn rárá ikú ọmọ tayọ ọgbẹ́ pẹ̀lú pé ọgbà rẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ẹ̀dá nínú yẹn náà sífàtò rahman ọ̀nà ṣùgbọ́n ọlọ́ọ̀bà àlejò ọlá ọba tí wọ́n ń sọ yẹn lẹ́sàn-án àánú ni wọ́n lè ní ìmọ̀ ìjẹ̀kùn ní ilé ẹ̀wọ̀n bí nítawọn èèyàn fẹ́ ṣe níbi translation Quran sí Yorùbá tí wọ́n sọ pé àjọpẹ́ ayé àtàkẹ́ ọ̀rọ̀ àti sọ́yìn náà wípé àtọ́ ìgbọ́lọ́ọ̀bà ìṣe àjọpẹ́ ayé tí ọ̀kẹ́ mọ́mìnì àti etí ìṣe mọ́mìnì.

tá a bá ti tú sí àjọpẹ́ ayé nígbà tá a dúró pẹ̀lú àwọn àṣà ayọ̀ àyè àtàwọn kí wọ́n jọ wọ́n kí wọ́n sọ pé rárá ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ ta lè ròyìn pẹ̀lú àánú ṣùgbọ́n ìkẹ́ ni látara àkẹ́ lẹ́yìn náà fi lẹ́tífà àjọkẹ́ yọ àti àṣàkẹ́ àtàkẹ́ àtàbíkẹ́ alẹ́ ẹ̀kọ́ ni so àṣìṣe gbáà ni ẹ tó bá fi ìròyìn rẹ̀ fún ọlọ́run. ọgbọ́dọ̀ tó ní aláàánú olùsè àánú ó anụ àjọpẹ́ ayé àṣàbí asatọ tó fi ìṣẹ́lẹ̀ kan torí ìtọ́ba ọmọ ẹ̀ sí àwọn àṣà ayé wa. àwọn àṣà ayé àti ṣe àṣìṣe torí pé wọ́n nígbà tó ń gbé ìrọ̀ àgbà ń bẹ bọ́lọ̀ èrò wọ́n ní bẹ kí wọ́n gbé rẹ̀ lọ́lọ́ náà àṣẹ àṣàrò rẹ̀ bọ́sọ̀ wọ́n ní ìgbàgbọ́ sí kí ọlọ́ọ̀ba àṣẹlérò ní olùgbọ́rọ̀ ní àgbàṣírò ní olùrímẹ́rin àlàyémò ní olùrímẹ́mà ní sí àwọn nǹkan wọ̀nyí tí ò sí fún ẹ̀dá náà ní fẹ́ẹ̀dá ìrìnà ẹ̀dá ìgbọ́ràn ẹ̀dá olùrímà ìtọ́jú ọmọ náà lọ àlùsùn náà jẹ̀ قلنا لآل الله عليه الصلاة والسلام ليس كمثله شيء وهو السميع البصير وسيم بلا كان يولون رارا وسيم بلا كان يولون ọlọ́run jẹ́ olùgbọ́ràn ó sì jẹ́ olùdínà tí túmọ̀ sí pé bẹ́ẹ̀ dábàá pé ẹni yẹn tó bá ń gbọ́ràn àlékúgbé tọ́lọ́run rárá ìwọ̀n bá rí yẹn ti wá ó sì nígbà bẹ́ẹ̀ náà ni àánú ọlọ́run ọlọ́run ní àánú àgbọ̀dọ̀ lílọ kúrò ní àánú ọlọ́run bá ní àánú ṣùgbọ́n àgbọ̀dọ̀ fún mi tiẹ̀ so a ṣe ìbí lórí pé ẹni tí bá ń fi ìròyìn kan nínú ìròyìn ọlọ́run tí bá ń fi ń wé ẹ̀dá ìwé ẹni bẹ́ẹ̀ ó ṣe àṣìṣe tọ́lọ́ bá dúró ní ìkókò àbọ̀lọ́ bá ní kọ́ wá sọ ibi ìkọ̀dà ní ìgbẹ̀dá sòmí ìbámu sí gbọ́dọ̀ ọlọ́run tó sọ ayé àkọ́kànlá yìí pé lẹ́yìn fẹ́ ká níbi ìdí ìṣe wọ́n wọ́ sẹ́mi lọ́sí kò sí pé alùpùpù ọlọ́run ọlọ́run bá ní olùkọ́ náà olùyí náà. lẹ́yìn èyí ìdàgbọ́ sí agbọ́ni ẹlẹ́ẹ̀kẹfà Qur'an suratul Fatiha aya kejì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì oní àbísúrátọ̀ Baqara àyà one sixty eight ẹ̀ eh, one sixty three. ẹlẹ́ẹ̀kẹta oní àbísúrátọ̀ nẹ́mẹ̀ àyà thirty ẹlẹ́ẹ̀kẹrin oní àbísúrátọ̀ Fussilat àyà ẹlẹ́ẹ̀kejì nù tọ́parí ẹ̀. òun náà ní suratul Hashr àyà twenty two nínú rẹ̀ gbogbo ẹ̀tọ́ àlórí ìtumọ̀ kan náà lórí wípé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọba aláàánú mi tí àánú rẹ̀ tó sì gbà yìí ètò ayé yẹ ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ wípé wàlláhu lẹ́bí ilà ìlànà ìlàhù àlùmọ̀ ọ̀gá ó wà lọ́wọ́ àmàlà lọ́wọ́ rọ́mìn. ọlọ́run bá ní ọba tó ti rí kò sí ẹnìkan tó ní ẹ̀tọ́ sí ìjọsìn àfọlùmẹ̀tọ́ soso alùpùpù ìlú ṣàhádà ọba tó ní mọ̀ sí ntọ́pamọ́ àti ntọ́hàn ntọ́hàn sọ̀rọ̀ èdè ènìyàn ntọ́hàn sẹ́jà ọlọ́run ní mọ̀ sí ọlọ́run bá ní mọ̀ sí owó ọlọ́run bá àánú. ilé onípa wíwákọ̀ gbólóhùn méjì Ar-Rahman Ar-Rahim. ṣùgbọ́n gbólóhùn Ar-Rahman nìkan nínú Quran ọba nígbà fifty six gbólóhùn Ar-Rahim ọba nígbà one hundred and fourteen nínú Quran tí túmọ̀ sí bí nítòkọ̀ṣẹ́ rẹ̀ fọlọ́ọ̀ni ọlọ́ọ̀tì ẹ̀ka nígbàgbọ́ sí náà ló ń para rẹ̀ agbámi ẹlẹ́ẹ̀kẹ́jẹ ó tẹ̀sí ẹ̀kẹ́ tó gbà bá ń sọ̀rọ̀ rẹ̀ nínú tẹ̀síìlì ọgbà wà lásìkò kìí sọjọ́ kan kìí sọjọ́ méjì ó dàbí àjèjì ọjọ́ mẹ́ta lọ káàbí sọ. onáàbí káàbí ní mímọ̀tọ́ ọ̀hún rahmatu ilayi ta'ala bíbí ìbáraẹni alwaridatu fil qur'an al-azim min haythu al-jumla àwọn àmì àánú ọlọ́run tó ṣe pé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ tá a kọ sínú abẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá gẹ́gẹ́ ló sọ nínú Qur'an nígbà tí ń sọ̀rọ̀ àánú rẹ̀ ọwọ́ fún wa ní àkàwé àpèjúwe nínú àánú kọ́lọ́ ó sọ àánú Qur'an ìyẹn yóò gbà máa dídí tó Ar-Rahman ar nígbà tá a bá ń kà á. ayé kọ́kọ́ bẹ́ẹ̀ òní pé dídá tọ́lọ̀ ń ga rẹ̀ léèyàn àbí kọ́ dá ẹ̀dá tó jẹ́ wá sí ayé nínú àgbọ̀ ọlọ́run ni. Èkú ṣe pé àwa ló ń bẹ́ẹ̀ pé ìwọ náà ló fẹ́ lọ ilé ayé tèmi o bàbá ìlú ti fẹ́ lọ o ìyá báyìí ló ti fẹ́ kó bí mi o bàbá báyìí ló jẹ́ fẹ́ jẹ́jẹ́ bàbá mi o kò sẹ́yìn náà ló sì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá ti fẹ́ láti sọ fún asúwájú pásọ̀s àyà sixty eight pé. وربك يخلق ما يشاء ويختار ọlọ́wọ́ bá rẹ ní máa ń da na wù yóò sì kú sẹ́sàánú ẹ̀ nínú àwọn ẹ̀dá lọ́rọ́ nusura usura aya forty nine ọlọ́ba yìí kẹ́lá sọ pé lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha gbogbo orí ẹ̀fẹ́ ní láyé yá àti sámà ọlọ́ọ̀nì kan lónìí. fún sọ́ọ̀tì wa ọlọ́ọ̀bá ló ní wà lóko dára yìí yàtọ̀lùkù máa yẹ ṣáà tọ́ba bu ọlọ́ọ̀ tọ́ba ìbẹ̀rẹ̀ o tọ́ba ìròwò rẹ̀ o ní ma ń dálé dà. tí tó wà sí pé nínú àánú ọlọ́ọ̀ òní dídátọ́ dá ìdá nínú àánú ọlọ́ọ̀ òní wọ́ta wáyé ayé. ẹlẹ́dùn nínú àánú ọlọ́ọ̀ tọ́lọ́ tọ́ka sí fún wa. onímọ̀ ní tidak dídá tọ́lọ́ ń dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ìṣesí bọ́lá ti dá wẹ̀. lọ́ba tó kéde àgbàdo kàlàkùnà lè sáré fi àṣàbí dẹ́kórì ọ̀nà ọjà àdúgbò yẹn gbà gbé nǹkan ìfura wọn orí ìdájọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni lọ́wọ́ gbọ́. àwọn ìlànà ìbòjú rí àwọn ẹ̀dá mi ní ẹ̀dá ọlọ́ ọ̀nbẹ́ńgbẹ̀ kò lè ní kò sí lé bàràdà ojú ojú kan náà kò sí dàgbà tó lè sí àbíjọba tó máa yin ìrìn tí ó máa dínkù ẹni táwọn ní sáyẹ̀nsì sọ ẹ̀ka ọlọ́run náà sì ní ó sì ń dẹ́nu ẹ̀dá ọlọ́run èyí tó lè ní tó sì ń dàgbà òkè

ẹ̀ńtà lẹ́wọ̀n pàápàá ti bá ń ṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ sí ẹyẹ agbọ́dọ̀ tó a máa ní ọlọ́ọ̀ni ìbá àwọn ọlọ́ọ̀ni káwọn lè gbé nínú àwọn ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà ni ní ìfàyàwọ́ bí o fi tó tó fi bí àwọn ẹranko àjà bá a bá tẹ̀lé fún lọ́dọ̀ akọ àyè fún lọ ronú sí ọpọlọ fáwa bá a ti lè mú wọn sí ṣùgbọ́n kò sí fáwọn táwọn وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ọlọ́ni àwọn ọlọ́la ṣe àtúnlẹ̀ fọ́mọ anábì Adam wọ́n lè rìn lórí omi wọ́n lè rìn lórí ilẹ̀ ìjẹ́ ìfún oríṣiríṣi tó dá aṣọ ikú wọn lórí ẹ̀pẹ̀ èyí ọ̀dà náà bẹ́ẹ̀ àìmọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ wàá bá tọ́lé náà hó máa àtẹ̀bí rí mímọ́ ẹ̀kọ́ láti náà gbogbo wọn agbóhùn ọlápọ̀ wọn borí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀dá wa lọ́pọ̀lọpọ̀. ewu tuntun bí ọlọ́run àánú ọlọ́run pẹ̀lú ọ̀nà tọ́lọ́ ń gbàgbá wa kọ́rọ̀ máa ń pọ̀ lórí ẹ̀ lórí nìkan ó tún wá sí ilé ìgbọ́ kàdé kan. kálọ̀ ó tún wá ní mòmínú àyà kejìlá sí ìfẹ́ ìdílógún káàdì lè máa kà ọlọ́run wá sí ojú fún wa àdòdì ẹ̀yìnà ó sì ṣe méjì jẹ́ ti fẹ̀yìn kan bá lọ láì yóò máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pàá ọlọ́mọ ṣe tọ́mọ ṣe kí ni méjì o tọ́wá ti fẹ́ yọ kan ní ẹ̀yọ kan náà kọ́ ọmọ kan ní wọn kàn ní ìjọ kan wọn nù ó ti lórí ọlọ́ ó ṣe oríṣi ní ìgbà tí wọ́n lára tí ọmọ ẹgbẹ́ àǹfààní fún wa tí ò ṣe é rà ẹ̀dọ́ náà ṣe fún kí lọ́ bẹ́ẹ̀ ṣe sí i ẹnìkan tí ibi three million ni wọ́n lówó tọ́ ná ọwọ́ ten million ten million lórí kó ọba kíkún ẹ̀yìn ẹlẹ́ni láti máa lò méjèèjì jẹ́ ti bàjẹ́ ẹ̀wọ̀n ti sọ̀jọ́ náà ten million ten million kì í ṣe pọ̀ rárá o ọwọ́ ní ọdún náà lásán tẹ́sì àti nǹkan kan ní o torí ẹ tí ọba tó ní ìjẹ fún tọ́ba ló ń fẹ́ ra ten million ní ọdún dáàbò máa ló ten million rẹ lọ sí ọlọ́run ò ní ṣe ten million fún mi àti tó ju bẹ́ẹ̀ lọ wọn ti dìtò ṣùgbọ́n bọ́ọ̀ lọ pé bọ́ọ̀ bá aláàánú pàdé tó fẹ́ fi kọrin fún kí ọ̀tá ọwọ́ fún installation lásán àtìtọ́jú ara rẹ̀ kí wọ́n tó ìsọ̀rọ̀ àjọ ìsọ̀rọ̀ ẹ̀ta ní wọ́n fi tẹ̀ mí lọ. ẹtí òkun gan lásán olówó tó ń fi tẹ́sítì lásán ọmọ wa mílíọ̀n lóun tẹ ẹ̀kọ́ olóko tí lè ní ìgbélé ìgbélé títẹ́sítì tí tí spẹ́ṣmẹ̀ntì tó lọ sáyẹ́ńgà tó tó padà. adúgbò bàálù àtàlù àtàbò orí ẹ̀ ẹ̀wù tó tóbi ọ̀nà ọlọ́run jẹ́ pé nígbà tí tó ṣe fún wa káàbá láàbò wa jẹ́ fún wa. àwọn ìdílé bá wọn tún pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. Ẹni wo pé ọ̀pọ̀lọpọ̀ àánú ló ṣe fún wa. Inú àánú ọlọ́run tó fún ó náà ní àwọn tí ọlọ́run pé wọ́n sẹ́kù lẹ́yìn ìgbà tó ọlọ́run ìbámbá àwọn èèyàn náà àdéṣà àtọ̀sà nínú àwọn ọmọ ọmọ ọmọ làwọn náà wà tọ́ba ti kó gbogbo wọn tí ò sẹ́kẹ̀ nìkan tani tani ó bí èrè tọ́ba sí láyé sálọ àǹtà àdúgbò sálọ ẹ̀yìn náà lè bí ọlọ́run òṣìṣẹ́ báyìí ẹ̀yìn ṣùgbọ́n mi ẹ̀dínlẹ̀ àtàgbẹ̀nú àìsàn wọn wájú ọlọ́run tá a bá ṣe àwùjọ bẹ́ẹ̀. nínú àgbo tọ́jú ìbánu Quran oní onáàní ilé ọ̀tọ̀ ọmọ ilé ìfún wa ìdẹ̀kùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa rí o oúnjẹ tá a jẹ ni o atẹ́gùn ni o tá a bí ẹ̀wù ti dórí ọlọ́run ètò ọjọ́ kókó tá a ti sẹ̀yìn ọlọ́run tó sábùjá ẹ̀dúgbẹ̀ ló gbé sí ni a ìgbẹ́ yẹn tó bá gbé sílẹ̀ níbo bẹ́ẹ̀ àwọn ní bá àwọn ní pa gbogbo àná ẹ̀wà ní ọlọ́run ọlọ́run tó wà àwọn nǹkan yìí fún wa ọ̀tọ̀ kà sí inú tó bá kúlò fún wọn àyà twenty bẹ́ẹ̀ náà nínú àná ọlọ́run. oní àyè ètò gbogbo tí ndị àyè ètò gbórígbé ebe lọ lọ́nà ti kọ̀wé ẹ̀ òun ọ̀yọ́ mi ti yọ yóò sì ti àwọn wọn gbé kọjá dúdú òun ayé lọ ó ní tí sọ kọjá ayé tó yọ ẹ wá lórí ìyàwó ní bẹ́sọ̀nà tí ẹyọ kan ní ọba jábọ́ lásán à lọ́lọ́dún àbùkà ló wà. ṣùgbọ́n wọn ní gbogbo ọwọ́ àti bàbá náà nígbà tí òkè ayé bá dé yọjú àbùkà mẹ́rin torí àwọn ènìyàn lọ́mọ ibẹ̀ lọ́dọ̀ ọlọ́mọ jẹ́ dégbò gbẹ̀ ẹ́ lọ́mọ jẹ́ báwọn láyé gbà wọn. ọlọ́run sànù wa. ètò ìyẹn bọ́lọ̀ bá ti ṣe inú àánú ọlọ́run kálọ̀ sọ́ọ̀tì yasin àyà twenty-three to forty-five inú àánú ọlọ́run òun náà ní bọ́lá ṣe ń rè wá láti ibi lílẹ̀ yóò sọ wájú alágbára látọ̀ méje ádágbàdàgbàdàgbà àádé ọ̀dọ́ bọ́bá yàtọ̀ lárúgbó láti lọ́ọ́ bí àgbáyé gbogbo tọ́nà tó dá fún wa tó kọ̀rọ̀ fún wa láti ibi kọ́ bẹ̀rẹ̀ díẹ̀ kọ́ mọ̀ dàgbà sí náà sí inú àánú ọlọ́run ẹ̀ka àánú ọlọ́wọ́ bá líwá lórí ẹ̀ ojúbẹ náà ní ọba àmọ́ kan lóyún wọ́n yìí lọ́ọ́ gbó lóyún olóhùn kẹ oyún ti àjẹ oyún ọmọ bí ọdún kẹtàlá ní sọ pé tí ọsọ fún orí náà ni káwọn yẹn wo dáadáa ojú lù wọ́n ni. ó ti há mọ́bìkan nínú okun rẹ̀ ti wù wù páàkì rẹ̀ wọ́n yọ gbé gbé gbé jáde lẹ́yìn yọ lókè tààrà tó ti wà bẹ́ẹ̀. àánú ọlọ́run ọba òun tó gbẹ́gà nílé ayé tó wá dàgbà ẹ̀wù ẹ̀wù àánú ọlọ́run tó yẹ ti. ẹ̀ńtọ́nà bá ló ti ẹ̀ bí kòkó rẹ̀ kòkó rẹ̀ yé bí o bá ti wọ́n wí. mo lu lọ́mọ ẹ̀yọ́ kìí ti tó lọ́mọ ẹ̀yọ́ kí ebi kí ni o àánú ọlọ́run bá ló yẹ. nítorí ọba ti ló omi ní ló yẹ nígbà lọ́dọ̀ ọlọ́ bóṣòwò lọ́wọ́ tó ní bóṣọmọ lọ́wọ́ tó ní bọ́sàyà lọ́wọ́ tó ní bọ́sọlá lọ́wọ́ ní bóṣìkò lọ́wọ́ tó ní bóṣùmọ̀ lọ́wọ́ tó ní lọ́mọ pé àánú ọlọ́run lórí ọba lórí ìgbìyànjú rẹ̀. àwọn èèyàn míì wọ́n ṣe ìgbìyànjú tó ju tiẹ̀ lọ wọ́n ti pẹ́ńbẹ̀ ṣáájú rẹ̀ kí wọ́n tó ń bí ọmọ wọn ti bẹ̀rẹ̀. táàmù ọlọ́run wa ò ní ẹ̀pọ̀ tí wọ́n wá gbogbo ìgbìyànjú tó wá tó tọ́lọ́ nínú ìtumọ̀ arúgbàmọ́nà ẹ̀rọ̀dí aláàmúlọ́nà olùsè àrùnì. bẹ́ẹ̀ náà nínú àdúrà ọlọ́run tó sọ fún wa oní ẹ̀mí lọ́tọ́rọ́ àwọn ànábì ọlọ́run tọ́rọ wọn ń sẹ́ tí ọ̀gá rán wọn ń sẹ́ kí lábẹ́ ṣe ìtọ́sọ́nà tọ́lọ́ ọba àlejò ọlá fún wọn yẹn tí làkó sọ̀kalẹ̀ fún wọn tó lè máa jẹ́ ìtọ́sọ́nà fún wọn yẹn. سيدنا الخير الحمد لله رب العالمين الرحمن الرحيم أوصف فوق كل بأسئلة كي والي لنا بابين توكاسي من سورة الزخرف آية 32 إيه أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون الله نبي وكابي أهم يقسمون رحمة ربك sáwọn ni wọn fi àánú ọlọ́wọ́ bá rẹ ní. torí pé wọn sọ lẹ́nu pàtó dáadáa ní mọ́kà àbí ní tọ́lì lọ́nà fi iṣẹ́ rán àwọn ìbáàdì gbàgbọ́ ní kíákíá. ó ti wá dé àbí Muhammad sọ̀tọ́lá ọlọ́run fi rán ọlọ́run wájú tí ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu ibi iṣẹ́ tó ń fi rán sẹ́yìn àánú ló jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àánú ló jẹ́ fàjẹ̀nù. kódà ẹtí èsì èsì ìsàjẹ̀nù ó ń gbé àánú ìtàgé sọ̀tọ́lá fún wa àní ìwà sọ́sọ́ àlùfẹ́ wá fẹ́ pa ẹran abẹ́fẹ́ pa kàmí káàmù ẹlọ fún ọ̀bẹ yìí dáadáa kẹ́ẹ̀sì dáadé gúlẹ̀ kẹ́ẹ̀dé oṣù kẹ́ẹ̀dé ìfẹ́ pa. àwọn olóògùn fẹ́ wá lọ báyìí wọ́n kàn pa orí ẹran báyìí ó ìlú wọ́n kàn pa tún ti ẹni wọ́n sì jẹun lọ náà nù ó sì jẹ́ gbẹ́gbẹ́ bíi sí òòsà wọn náà ni ìjọ wọn wà pàjá báyìí ẹ̀ káwọn eléyìí ọ̀

àwọn ọlọ́run la pín ìgbọ́n mi ti mórí ìbí kọrin ìjẹ́ ìmú ọlọ́run pọ́nlí ti ti mọ́ lọ́gún kọrin ìjẹ́ ìmú ọlọ́run tọ́lọ́ba ní ọkàn ọ́ ni. àbáńtàsì mo kọrin ìjẹ́ ìmú ọlọ́run mo ti lọ́jọ́ lórí kọrin ìjẹ́ ìmú ọlọ́run àbúyẹ́ sí ìmúnáwá ẹ̀mẹ́ta ọ̀hún bíjà. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ọlọ́run ní bẹ́ẹ̀ ni wọ́n ní alẹ́ ìṣúra náà la pé èkú sáwọn ìgbìyànjú tí pínpín ní bọ́lọ́run gbogbo ìta bá ń gbìyànjú bọ́lọ́run ká kó máa dá àbọ̀ ìlú

torí ojú mi jẹ́ kí owó òun ó lórí ọ̀rọ̀ àti wàhálà wàhálà tó wá ní wá pọ̀ jù lọ fóònù tiẹ̀ ó lè di thousand ó lè di million fóònù tiẹ̀ bí bọ́lá ní one thousand two thousand ṣùgbọ́n ní ojú wàhálà olóòmọ dàrú yóò yóò rí ilé ìgbéró à ìjà ẹ̀wà ìjà lọ́ọ̀lì ìgbéró bẹ̀ yọba yọba ṣe wàhálà yọba lọ gbogbo wàhálà tó bá yọ kàn kọ̀ọ̀kan ọ̀ kọ̀ọ̀kan àmọ́ ìgbọ́n ó tó lọ bò míì wàhálà àti ẹ̀tọ́ ní òbí sin ẹ kí ọgbà abẹ́gbà tó wà kọ̀ọ̀kan náà. ọlọ́ni ní yẹ tẹ́lifà bá a tó mú bá a lọ sọ̀rọ̀ ìyá. kápákọ̀ lè mú apá kan sìn làwọn ọlọ́run pínpín ìjẹ ìmú yẹn lóríṣiríṣi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìjẹ́ ànábì ọlọ́run fífara sí àwọn ànábì ọlọ́run nínú ẹgbẹ́ tí ọlọ́run tọ́lọ́ sọ fún àwọn tọ́lọ́ sọ kalẹ̀ fáwọn ànábì ọlọ́run. ورحمة ربك خير مما يجمعون àánú ọlọ́dọ́dọ́ ti bá wà níbi ọ̀dọ́ àtàwọn kí wọ́n tẹ̀lé wọn ó lé orí tí gbogbo tó ń kú lọ ní orí ayọ̀ àbọ̀ wà fún ẹ̀ṣẹ́ aláàbà ilé káàánú ọlọ́ọ̀rọ̀ lórí ìbátan gbogbo ní imáẹ̀ ìgbàgbọ́ òkúru tó fi tẹ̀lé àwọn àtẹ́bí ọlọ́ àti kíra ọlọ́ àti súnà ní sàsálà ó lé orí gbogbo lọ́rọ̀ ó lé ọlọ́mọ kó níyì kó níyì òòrùn ni kí ẹ bá wá fún lẹ́tà yìí pé èwù lọ fẹ́ mẹ́wàá lè fún méjèèjì bọ̀ kó sì lẹ́sìn ní náà tí ó fi ilé ayé lò dáadáa tí ó fi àlèkè àmọ́ lò ó lò òyìnbó adébí dúkìá ilé ayé náà kó lọ. inú àánú ọlọ́run náà ni òfin tó fún wa nínú ẹ̀sìn àánú pọ̀ mbẹ́ ẹwà ọ̀rẹ́ tá gbà kọ́lọ́mbá yóò di ọdún kan ní àdúgbà kí náà rẹ̀ ti mọ́ náà odidi ọdún kan yẹn ti gbà wọ odidi ọdún kan ló kù dẹ́rù mi sínú láti fi dọ́nù bí ẹnu bẹ́rẹ̀ àwẹ̀ fún alẹ́ ìfọlọ ọlọ́run ní ọgbọ̀n ẹjọ́ ẹ̀yìn mọ́ ẹjọ́ lálẹ́ alẹ́ ẹ̀kọ́ ni ẹtún jẹ sàárì kẹrin odidi ẹ̀kọ́ nù ẹ̀ alẹ́ ẹ̀kọ́ ni dọ́gba wù ilẹ̀ sí ẹtún lè jẹ lóúnjẹ à ọ̀pẹ ní fọlọ́ wọn. àánú ọlọ́run bẹ́ẹ̀ ní ìmọ̀ ọbẹ̀ ní kéèyàn lè kọ́ ọ̀yàn nímọ̀ kéèyàn lè kọ́ mọ̀ kóòtù lè kó ọ̀nà sínú àwọn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni fa wájàdá abidá min ibadina àtẹ̀yìnà rahmatan min indina wà àlámúná min ladunna ilma ní sọ́tò ká àyà tètè báyìí ọlọ́ọ̀ni Musa àtọmọ rẹ̀ tó mú lọ́wọ́ ọ̀dọ́kùnrin tó mú lọ́ tẹ́ńpẹ̀ yóò ọlọ́ni fàwọ́dẹ́dá àdìdá nílé ìgbà àdìdá àwọn méjèèjì ní ẹrú kan ẹrú sí ọlọ́run kan nínú ẹrú sí àwa. àtẹ̀yìnà rọ́ṣùmẹ̀ta nìyíná kìí ṣe gbogbo àwọn ọlọ́run fún o ìtọ́jú àwọn ọlọ́run ráhùnà tí gbogbo wa bá nínú ilé ayé àbọ̀wá ìṣá àlà ọlọ́ni àtúnyẹ àánú kan nínú àánú àwọ̀ ọlọ́run wàhálà àbùnà òbí ìdàdúnà ìmọ̀ nínú

bẹ́ẹ̀ náà ni nínú àwọn ọ̀rọ̀ òun náà ni ìwà ayé tó èèyàn kan ìwà ayé tó lọ dájú wọn lára nígbà tí ìyàbá wa ń bá wọn lò kọ́mọ̀ ìpè ọlọ́mọ ṣòwò nínú àwọn ọlọ́run tó ọlọ́run tó ń po èèyàn dáadáa agbọ́dọ̀ ló jẹ́ nígbà tó wá gbé ọkọ̀ ìpèsè lónìí wọn á àṣewé ìyàrá ìlú bẹ̀rù yé bẹ̀rù bọ́sọ̀rọ̀ wàhálà yìí bọ́bọ́ tó bọ̀ wàhálà yìí bọ́bọ́ sọ̀rọ̀ ìdínà ní olùyẹ̀dùn akọ ẹ̀ yọ wẹ̀ lómi ìdòwò dáàbò ìdí ìgbómi mẹ ọkùnrin ti ń bọ̀ ní ìlú abóbìnrin ti ń bọ̀ ní ìlú bí a bá wa kan wà ní orí ìgbà ní ìyàwó ẹ̀ oní ọ̀tá àwọn ohun olè bẹ́ẹ̀ lọ́hùn onírúurú ọ̀rọ̀ ọ̀hún bóòlù kan ìdínà bóòlù kẹlòmí yóò bá dúró sẹ́nu ọ̀nà táwọn àwọn ìjáde tí ó fi ibẹ̀ ta ibẹ̀ ló tó wà. àtìgbà tí àwọn ẹ̀ka ń gbọmọ lọ́tọ̀ọ̀tọ̀ làkúrò ìṣe pé wọ́n ìdá sàkárà ní ìlà ahùhù náà sàn ìṣẹ̀yìn ní nfa ìlú náà ń sọ àyà àbúrò náà fi àpò tó yin anabi sallallahu alaihi wasallam ó tó yin àwọn sàbẹ anabi sallallahu alaihi wasallam. onígbà tó lọ bá wọ àwọn èèyàn rí tọrọ fún ẹnìkan tó ní àjọ lórí rẹ gbogbo nínú òjò lórí rẹ ni anabi sallallahu alaihi wasallam ní ìdí lórí rẹ ni onílé ọwọ́ àti àwọn sàbẹ náà tọ́jú ọlá wà ní ìdẹ́rẹ́ àná. onílé àgbàdo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ àmì lọ́rọ̀ gbogbo wọn pọ̀ kọ́nà kójú àmọ́ bá olórí ilé kójú àmọ́ olórí ilé àfọ̀júdá yà sọ pé sẹ́yìn dátí bí gbòòrò àti kàlù sẹ́yìn dátí bí gbòòrò àti kàlù làyà àlè wà sámà wàmà ní ntàmà àlìdáwò ìsàá àdàtìyẹ sàá di ọ̀ntọ́mà ìlàdà oní sẹ́yìn dátí gbòòrò àti làyà àlè wà sámà wàmà ní ntàmà àlìdáwò ìsàá àdàtì yẹ sáà ni ẹ bá gbọ́dọ̀ ìwé tó olóògùn lórí ẹni ṣùgbọ́n lórí ikú ní bá rìn à yóò kó tiẹ̀ náà sọ̀rọ̀ nǹkan tó akó tó o bá fẹ́ yin ni gbé ìmọ̀ ń gbẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ bá ní ọgbẹ́ yin ni tòkọ̀ mọ́ ń gbẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ bá ní tòsí ibi tó wà nílé ẹ̀kọ́ ìsìláàmù wa mọ́ ń gbẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí wa ti náwó lórí ẹ̀ ọlọ́run tó o ti kò fẹ́ pàápàá bẹ́ẹ̀ tòsí ẹ̀ mọ́ ẹlòmíì wá di ẹnu ìnáwó sí tí ò rí kó tó rí bẹ̀rẹ̀ kan lọ́dún ni tí wọ́n fún òdùmọ̀ adúgbò lọ́dọ̀ náà bọ́lá ọdún lẹ́yìn ọ̀dọ́ ní ìbùdó ọ̀dọ́ kí ìlú ní wọn náà yàgbé ẹ̀ àwọn ọ̀dọ́ àwọn owó adó ni àwọn tó dánú padà nígbà tí ìwọ ẹgbẹ́ òbí ọmọ mi wà láì twenty thousand ọba mẹ́. wọ́n ti ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ burúkú wọ́n ti ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ gidi kí ni mo zọ̀rọ̀ lórí àṣàlátù sáà àmì òpin ayé. ẹ̀ tọ́ bá rí lọ́dọ̀ ẹ̀tọ́ bá náwó torí ẹ̀tọ́ bá bàbá wa tó gbogbo ẹ lọ. ìrí ẹni ilé bá gbẹ́nu àánú ọlọ́run ni tọ́lọ̀ máa ti fẹ́ tọ́ bá wù ẹ̀gbọ́n tọ́lọ̀ tó ní àmẹ́gbọ́ sọ́lá láàrin tó wá kalẹ̀ ìmọ̀ràn ni. àyàwó àbùtí náà ọlọ́run ní pàbí náà nígbà tí mi náà wà ilé ìdára wọn. wà láwọn kún tàbọ̀ kọ̀tẹ́ tí o tó wàhálà àti ẹ̀kúnṣẹ́ tó lè fi ìrìn àti ó dà wọn yorùbá wọn tó kọ̀tẹ́ tí o tó lè fi ìrìn ara lè jẹ́rìí àmì ìṣẹ́jú kan bí wọ́n fà fẹ́rẹ̀ fún ọdún náà ká àtọ́kọ̀ àti obìnrin yóò rí báyìí alábàákùnrin yóò rí báyìí. ṣùgbọ́n àánú ọlọ́run àánú ọlọ́run yóò gbòòrò àwọn tó bá rọ̀ fún ọ tó ọba rẹ̀ ń lánàá náà tó obìnrin kan sọ tó sì fọ́ padà. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjọba fowó lọ́dọ̀ ẹlòmí àwọn obìnrin lọ́dọ̀ ẹlòmí ìjọ ọ̀kadà máa ń bẹ̀ lọ́dọ̀ ọ̀ká ah! ẹ̀yin yóò mọ̀ dàbí àwọn alágbẹ́dá àbí ọ̀dàbí lágbẹ́dá ó sì àwọn ìgbì tọ́lọ̀ ń tẹ̀wọ́n jọ kìnìyà. bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń bá ṣe ìbímọ ní rọrùn nínú àánú ọlọ́run yìí bẹ́ẹ̀ náà ni ìbí tọ́lọ̀ ń fi so wá pọ̀ yẹn nínú àánú ọlọ́run yìí ó ní tí ń wúlò òun lọ́pọ̀ tọ́lọ̀ àwọn ọlọ́run lè dá wa kulẹ̀ tí ò ní sẹ́gbẹ̀ẹ́ tí ò ní sáfúrò tí ò ní bàbá tí ò ní sọ́mọ́ àánú ọlọ́ni gbogbo ọba bí wọn ọba wọn tọ́jú rẹ̀ nínú rẹ̀ wọn ọmọ ọba bí jọ rẹ̀ ìta ọlọ́ọ̀ ti gbé sẹ́yìn ọlọ́ ti gbé sẹ́yìn ọlọ́ sísèmátíkálì tọ́ba alẹ́ kan náà tí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní bàbá ṣùgbọ́n àánú àánú ìwọ ọmọ máa sọ máa ẹ ẹ mọ̀jẹ̀ ẹ mọ̀jẹ̀ tí ojú ojú ẹlẹtírísítì ẹmẹjọ ẹmẹjọ ẹmẹjọ wáyà yọ wọlé o kọmọ yọ máa bọ ọkàn o ẹdáàbọ ẹgbẹ kẹrọsí fún lẹ o kọmọrò kó mi ní o <laughs> àwọn àdùn àwọn àdùn wà láàbò lódodo ilé wọn kò máa dùn pàdé wà láàbò kọrẹ tí ọba tó gbogbo ẹ náà yọ kọ máa wù yẹn yẹn lórí kẹrẹ wà ní yàrá pẹ̀lú ìyàwó kọsọ máa ẹwù ẹwù ẹwù títóbi Ọlọ́run nínú àánú Ọlọ́run tí bàlùwẹ bá ṣẹlẹ̀ sí ọ nínú àánú Ọlọ́run tọ́ba tó kú nínú àná ọlọ́run ẹ̀ torí pé ọlọ́run sọ pé gbogbo ń bá a bá ṣe gbogbo ìsàmọ́tòyìn tọ́ba ṣẹlẹ̀ sí wa àwọn àlàkọ́ fà á máa àsọ̀rọ̀bà fún mi máa àsọ̀rọ̀bà fún máa àsọ̀rọ̀bà kàmí ní hasanat ìfàmìlàwà wà máa àsọ̀rọ̀bà kàmí sẹ́yìn àti ìfàmìlàwà wà á sáré náà dáa. الناس رسولا وكفى بالله شهيدا ọlọ́run yà nábì ìtọ́ba ṣẹlẹ̀ sí ọ ní dáadáa ọlọ́ọ̀bá ló mú wá ìtọ́ba ṣẹlẹ̀ sí ọ níbi àìdá mọ̀ yí pé ìwọ náà lọ́fàá ọlọ́run wà máa àtọ́ọ̀bá fún mi mùsíbà tí fábí náà kàṣàrà sí àìdí ìkòmù ọ̀yá àbúrò àńkẹ́rì ọlọ́run. mùsíbà tó bá ṣẹlẹ̀ sí yín ẹ̀yin lẹ́kọ́ bá wo ìjọ sọ̀rọ̀ ọ̀dọ́dún nípa ọ̀nà ìjọ sọ̀rọ̀ ọmọ ẹ̀gbẹ́ ènìyàn nísọ̀kúsọ tí wọ́n lè sọ ìròyìn kúrò tó ń ìjọ ọ̀nà tó ọ̀dá títọ́ ọ̀dọ̀ ọ̀yẹ́ ìrọ̀ kọ̀ǹpa lójoojúmọ́ kọ̀ǹpa ìlú ẹ̀jọ́ mélòó ló ti lọ sẹ́kàn mélòó ló ti lọ sùn mélòó ló ti lọ gbogbo ìgbógbó ìdìnnà ìwé náà sì bọ̀ tí mùsùlùmí àtọ́wá wá ṣẹlẹ̀ sí ọ ọlọ́ni wa máa àsọ ọba tó mi mùsùlùmí bá dé fàbí máa kásá láti àyèdè kan nǹkan tọmọ tọmọ kọ tó bá ti lè ṣẹlẹ̀ sí ẹnìkan yìí náà lẹ fọwọ́ pa wàyà àbò àǹkàdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀yọ́lá tó lójú kò ní o wọ́n á gbé kálukú ṣe ń dẹ́sẹ̀ lójú ẹsẹ̀ lọ́dọ̀ ti fi ààrẹ pẹ́ à ọ̀sẹ̀ ìdájọ́ gbàdúrà yẹn lọ. abẹ́yìn náà lẹ́nu yẹn lọ kò sí báyà bó ṣe tẹsẹ̀ náà lọ sí ìrìn àjò ìgbé mẹ́rẹ̀ẹ́dì níbi yìí ń jẹ ọ́ ìjọba ti pa ọ́ ìyá rẹ̀ jẹ ọ́ ọkùnrin pàkejì náà yóò tún jẹ ọ́ à wàhálà dénú wàhálà dénú ìdílé dénú kọ́lọ̀ kọ́ sàgbà kọ́ sàgbà tó wà. tí mo sì í bàbá tẹ̀lé sí ọ nínú àánú ọlọ́run inú sẹ́ kúndó ṣe ọlọ́ọ̀dọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ na ẹni ọlọ́run máa sọ ilé nígbà tí àìsàn bá ṣe yàn wọ́n sọ fún kọ́lọ́n kó ṣe ní kàfàrà kó ṣe ní ìka ẹ̀sẹ̀ rẹ̀. mọ́rọ̀ báyìí tó ń sàdédé ọlá náà tó ọba tó wá jẹ́ mú òdodo ọ tó ọba jẹ́ mú òdodo ìyá mú òdodo ọlọ́run tó ka wọ́n lè gbóngbà tí kò sí wàhálà tó fẹ́lẹ̀ sẹ́yìn kan kò ní ìrẹ́lọ́ mi àṣàbùkù làwọn dáadáa kì í ṣàdúrà dáadáa ní ètò ìráyè tó kọ àdúrà. ṣé ẹ gbọ́ bí àwọn ọlọ́dún kan lọ́tọ̀ tí wọ́n ń jókòó àdúrà tí òun ń jókòó àdúrà o ẹnu ẹni kan wọ́n máa ń fi sọ́ọ̀bù òun kó lẹ́gbẹ̀ẹ́ nínú súnà. mo ń bèrè ọ̀rọ̀ àdúrà ìrún bẹ́ẹ̀ síwájú òru bẹ́ẹ̀ kàárọ̀ bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àtúntòyà ńlẹ́dìrí nínú àdìgbò lẹ́dìrí nínú súnà lẹ́dìrí ẹ̀jẹ̀ àbàdùn mẹ́rẹ̀ bá ti tóyà lẹ́dìrí ńlá ní ìkọ́jẹ́ ní súnà ábílẹ̀ èyí èdè súnà láwàájú ọ̀nà lọ́wọ́ àti wọ́n kàdé kan lò ní àgbọ̀ láti méjì lónìí ọmọ bí sàdúrà gbogbo ọjọ́ báyìí ọmọ ìlú òṣèlú ẹ̀ka lórí àbẹ̀mọ́sára sí ọ̀tọ́ ara yẹ gbogbo àtúntò rẹ kódà tó kù tó kù bàbá rẹ bá bá fẹ́ jára nì fẹ́ tó ti já yóò kù ọ àní nàbà àti kọ ṣàdúrà ní ọ̀rọ̀ náà mọ́tò kó bàbá mi yọ já o. síbẹ̀ ló wà lọ mẹ́ tó kò péyà gbọ́ bá dalẹ̀ kí lọ́ kí ní tó kò kò lò ní. tó o bá ń sọmí ṣe káàbọ̀ àn ti àdínà tó kiri sí kọ́nà kọ́nà kí a ti kò kẹ́ àánú ọlọ́run ti ní láti ka ẹsẹ̀ rẹ àánú ọlọ́run ti ní pé kó ṣe mú ọ tọ́lọ̀ bí ọmọ bẹ́ẹ̀ nínú àánú ọlọ́run tọ́ba jẹ́ pé ọlọ́run náà ti ní ẹsẹ̀ rẹ bí ọdún ìyẹn ìgbàdùn rẹ ayé ọlọ́run kó sàánú wa inú àánú ọlọ́run bí ọmọ gbà pé nǹkan ẹlòmíì lè ṣe hà tọ́ba jẹ́ pé kò sí ìbàdàn sojú rẹ tó fojú bẹ́ẹ̀ ní ẹ̀ ó dúró ọlọ́run ti gbé ọmọ rẹ gíláàsì òbí ibi ìgbàgbé òmìnira nínú àánú ọlọ́run bàbá àti akẹ́kọ̀ọ́ nígbàgbé wọn bọ́ jù ọmọkọ́ gbàgbé òmìnira nínú àánú ọlọ́run yìí ṣe kọ̀ǹpútà yọ ọmọ kọ́nà kọ́nà wọn bẹ alábòsí láyé àti yà nínú àánú ọlọ́run ẹ̀sán lórí iṣẹ́ wa ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọ̀dà ìdí àmà. ṣùgbọ́n pàṣẹ wọn bá sọ̀rọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ẹlòmíì mọ̀ tó rẹ̀ bí ẹ̀kúnrẹ́rẹ́ lọ́nà sọ. ìnáma yíwọ fáwọn ìnáma yíwọ fàṣọ bìrúnà adìrọ̀hún yọ̀dá ìrèké sáà. àwọn ní abájọ oníṣòro ọlọ́run ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán wọn fún wa tó bá dà ìdí ìtumọ̀ ayà yẹn kì í ṣe báwo àdúgbò yẹtù ọlọ́run ọ̀sẹ̀ san wọn fún wọn lálẹ́ ìyá wọn ara o ẹ̀kúnrẹ́rẹ́ lọ́lọ́run sọ wọ́n jẹ́ ń bẹ̀ ní ayé ọ̀rọ̀ àǹfààní sùúrù tó ṣe ọlọ́run fi hàn tí wọn lọ bá ọlọ́run yọ̀ ọ̀jẹ̀ nǹkan tó ọlọ́run lọ́wọ́ jẹ́ ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí o abẹ́rẹ́ ní tọ́rọ̀ wa lọ já sí. ṣùgbọ́n àlìkìyà mọ̀ tọ́rọ̀ gbà lẹ́sẹ̀ rẹpẹtẹ ìlódì àlìkìyà mọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àyè yìí tọ́lọ̀ bá ti lò ó bẹ́ẹ̀ náà ni ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yà fẹ́ bá tẹ́lọ́run nínú àwọn ọlọ́run tọ́ba tó tó gbogbo ẹlẹ́sẹ̀ lọ́lọ́kùn ya rẹ̀ jẹ́lé ayé a ọlọ́run kò ní sí nǹkan kan tí ọmọ akala lórí rẹ̀ mọ́ tíyà ọlọ́run ò ní bá adékòjọ́ lọ sí lọ́ọ́ lára dàbí àwọn nínú àánú rẹ̀ nìyí. gẹ́gẹ́ bí mo sọ ọ̀rọ̀ lórí yẹn pọ̀ ṣùgbọ́n ẹja wa kò ti sílẹ̀ yẹn àdúgbò rẹ̀ ń pè lẹ́ńpẹ̀ rọ̀ ẹ̀ tẹ́ǹpẹ̀ rọ̀ lẹ́wí tàwí tẹ́ǹpẹ̀ tọ́lì. kókó ẹ̀ náà àmì àánú ọlọ́run ń tọ́pọ̀ ni tí ò ní kàkà wọlá. báàsì sọ̀rọ̀ táàsì mú wálẹ̀ ọlọ́run ní ọlọ́run tó ń ní kíkì tó ń lọ yíyí rà lóde báyẹn bá mi lára rẹ ló gbó olúgbà á ọ̀gá yìí ti ẹ̀ ayọ̀ gbogbo lébè. olú ọba ká adáàmà tó bá ti ẹ̀rọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wò ló àná lọ. aláàánú ọlọ́dọ́ ọlọ́run sì ní òun lọ sọ́wà lọ́sàn-án àti lóru. nkulu nafsi lamma àléhà ààbò. kọ̀kẹ́ni kẹta tá à ń lo olùsọ fún nínú màláìkà tí ọmọ sọ ibi tọ́nà ọba kọ́ ọ́ lẹ̀ fún bí yóò ṣẹlẹ̀ sí lábú tí òun lọ́dọ̀ ẹ̀ mọláìkà wà tó ń sọ gbogbo wa tó ń dá àdúgbò wa tí ẹ bá sọ pé ilé tí ẹ bá gbé fọ́tò sí mọláìkà ò ní wọ bẹ mọ́rọ̀ pé fún ọ náà ti máa ń gbẹ́sẹ̀ orí tó ọmọ gbé jáde mọ́rọ̀ pé bẹ́ẹ̀ ń sọ mọláìkà bẹ lọ́sọ̀ ń bẹ lóṣù rẹ̀ tí òní ìjọ lẹ́gbàá bẹ ọgbẹ́ mọ́tò ní odò mọ́tò ní èdè ọkọ̀ṣẹ́ ilé wà bẹ èdè ọkọ̀ṣẹ́ ikú wà bẹ lọ́wọ́ ìlú rẹ̀ sí kì í ṣe bí ìrọ̀lẹ́ ìjà ọlọ́run ọlọ́run. bẹ́ẹ̀ náà ni dídá tọ́lọ̀ ń dá àìjẹ́ńdà ń wà nù ọlọ́run kí múmi yóò lè ṣe kó múra ṣiṣẹ́ kó sì jẹ́ àbámọ̀ káàdì dídá tó sì dá iná náà nínú àánú ọlọ́run múmi yóò lè sáàmù ìṣẹ́kù ṣùgbọ́n káàdì yóò fi ẹ̀ ìyá ni ọ̀jẹ̀ fúnra ní ìyá àmà ṣùgbọ́n ọ̀nà ìgbádùn àánú ọlọ́run láyé o. ẹbí ń dábọ̀ onye sọ. olóòtú bó wo fi kúfúrú rẹ̀ o ọlọ́run ló tún fi ikú gbé wọn lẹ́nu kò sí ìwọ̀n mi kọ́mọ wà nínú náà lọ láíláí. bẹ́ẹ̀ náà ni mo fi sọ̀lá fi sàkà fi lẹ̀ ṣùgbọ́n bá a kú bá já lẹ́nu àlọ́ máa jẹ àǹfààní kọ́nà a àti mọ́ pé ní o wọ́n fẹ́ gba àtúndì ọjọ́ mẹ́rin. ẹlẹ́ẹ̀kẹjọ agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní pé ìdáríyà ìtọ́sọ́nà ọlọ́run wàláì ó lórí ju bí ìwọ̀n kó jọ lọ. inú inú ṣùgbọ́n gbogbo gan lọ́nà àlàyé ọ̀nà tó dáa jọ́ ìbáwọn lè yẹn ló ń lọ àwùjọ wa àǹfààní wò láti fẹ owó tó ń pẹ bá ti gbọ́ kíkọ rẹ fún ọdún ọmọ àpàdé pé tí ẹ ń borí wa gbà wọlé táwọn yẹn kẹ́ fi ń kóró ilé ìjẹun fi ń kóró wa la nnpc ètò wọn ní ẹ̀dá padà láti bí four hundred and fifty billion naira billion ìdílé ìdílé million nnpc wọn jẹ kọ̀ọ̀pì kẹlẹ̀ láti wọn ti bẹ̀rẹ̀ four hundred and fifty billion táwọn yẹn kan small group látara pé wọ́n ń bá wa kó epo wọ́n sì ń bá wa bẹ̀rù ẹ̀wọ̀n náà. táfẹ́ bí lọ sí lẹ́jọ́ ti gbé gbogbo àgbẹ̀ àwọn tó pọ̀ lówó tó pọ̀ lọ níbo náà àkọ́kọ́ wà bí ti bílíọ̀n náírà yìí. èyí tó gbé epo bẹ̀rù ní o táwọn èèyàn kọ̀ ń bá wọn pé àwọn àwọn olórí orílẹ̀-èdè mi bẹ àwọn pẹ́ẹ́tẹ́ẹ̀tì mi bẹ̀kẹ́ ti rú ìwáyé tó jẹ́ pé owó wọn ti wọ tírílíọ̀n subhanallah a ti jọ wà nàìjíríà náà ẹni orí ìfẹ́ bá sọ pé ẹ̀mí àti òmìnira nínú olóògbé lórí pé a ah, owó orí ìbùsùnmọ́ ẹ̀yà ni ọ̀rọ̀ sọ yọ̀ọ́ gbàgbé ọlọ́ bẹ́ẹ̀ ni kí ilé ọ̀gbìn ọmọ tó sùn àbí ẹ̀rọ ni sọdá nǹkan ìgbẹ́ ti fọ́ ayé àti olóògbé lórí ìhà ó tó kókò lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ẹni kọ̀ọ̀tù ẹ̀kọ́nọ́mì èyí ẹni olówó ọ̀rẹ́ kẹtẹ kò túbọ̀ àti gbogbo ní ìlú lòsì máa kọ́lọ́ mọ́ jù sí ọ̀kan mọ̀ sí à níta abẹ́lò pẹ̀lú ilé kéèyàn ló kéèyàn ní ìdáyà kó ní ìtọ́sọ́nà ìmọ̀lá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní ká máa ń gbé musu àdùnkà àlejò ojúmọ́ nínú àyà tó ti sáájú tá ti kà so kálọ̀ òun tó sókòrò àyà thirty two tá a ti kà síwájú àti àwọn àyà míì àwọn ya tó ní ẹlẹ́ẹ̀kẹsàn-án. ẹlẹ́ẹ̀kẹsàn-án yẹn òun náà ní pé tẹ̀lifíìrù rahmatulahi ta'ala lórí ìbàdí oríṣiríṣi ọ̀nà tí àánú ọlọ́run kan sí torí káyọ̀ bá àgbóyé dáadáa á sọ bí ẹ̀yìn oníṣà àwọn so kọ́nà kó fún lọ ẹjẹ́ àlọ́ sàgbọ́lá.